fura sí ni bẹ́ẹ̀ ṣe ń hùwà yín ló ń dogun sẹ́yìn abáǹbá mi ò gbọ́dọ̀ fura sí ilé aláyọ̀ ìgbà kan bí lọ́kùn fún kìkìdá ogun ẹ̀yìn rẹ̀ ò fura sí àwọn èèyàn wo yìí o. ṣe bẹ́ẹ̀ bí wọ́n ológin ni oníṣọ́dẹ́kun ìyẹn ṣe wọ́n kó tutù máa mú ìyẹn dé wọ́n o ọlọ́ndọkùnrin àtòbìnrin kájọ máa gbébọ̀ nìkan ni ká má má fura síra wa ẹni bá wà yọ lẹ́dà ohun burúkú àmọ́ yan wọn ṣe Mr. Mrs. George Mr. Mrs. George ah, ìgbà wo nílé máa sinmi bẹ́ẹ̀ ni wàyí ló ń dogun sẹ́yìn abáǹbà mi ká má fura sí i bẹ nínú ọkùnrin. Bayo, what do we do now? I don't know. I don't even have an idea. Mi ò mọ bí dunu báwo ni mo ṣe fẹ́ fèsì. Bayo, you have to know. Because ìwọ ló play safe now. No play safe at all. Èmi tí mo jẹ́ bàbá player gan I don't play game with a loser. Ah, ee, eh, phone hello ma hello ma ṣé ti délé ah ìgbà wo lẹ máa dé ah okay okay all right. ọlọ́gbẹ́ni ibi tí máa jẹ́ sí rè. ah why now. Hmm. Bayo you ask me why and you know what is at stake. ọlọ́gbẹ́ni bọ́lẹ̀ jàre. anyway kò sí wàhálà ó tiẹ̀ ṣe ó try. I wish you good luck. èmi gan fọlọ́ sí ẹ. má wọrí wàá wà pàgọ́ sí tó máa ṣe é. ó ti yé mi. <laughs> wàá gbà lé ni. Mr. Mrs. George. Mr. Mrs. George. Ah, ìgbà wo nílé máa sinmi? Bẹ́ẹ̀ mi wà yín ló ń dogun sí ẹ̀yìn àbámbá mi ọ̀gá. Ká má fura sí ṣínà ilé aláyọ̀ ìgbà kan bí ló pa ah. ìdá ogun. Ọkùnrin ẹ̀yìn rẹ̀ ò fura sí àṣàṣàṣàṣà ni. Ojú kòkòrò máa ń bẹ̀rẹ̀. Kọjọ́ ṣé ibẹ̀ ló ṣì gbé má ti sí mo ní kó gbé gbogbo ẹ̀ lọ síta. máa gbé ẹ lọ síta kò fẹ́ gbé ìyẹn náà sílẹ̀. ṣé ibẹ̀ ló ṣì gbé síta. ìyẹn mọ̀ mi kẹ́ ẹ̀ náà mo fẹ́ ní sọ́kò wa níbi báyà. Mọ̀mú, mọ̀mú, mọ̀mú sẹ́. Kó ṣe ṣe, kí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni mi, wà á ní ìlú báwọn ẹni ṣe máa rẹ máa fún mi o wọn dára báyìí gbogbo ọ̀rọ̀ kan ń ta fún mi o. ọ̀gá tó ń ṣẹlẹ̀. ọ̀gá ogun ló ń ṣẹlẹ̀ ogun ló ń ṣẹlẹ̀ ó kọjá ogun kéréje o ẹ̀wọ̀ ẹ̀ ṣàrọ̀ra ẹ̀lú helmet ṣẹ gbọ́. ṣe ẹjọ́ ọ̀gá ló bèrè ọ̀gá ló bèrè ọ̀gá kò mo ní kò kó síta mo ní wọ́n ló sì máa fi orí kó gbogbo ìyà tó wà nílé rẹ ìwọ ló máa kórí kan. Ah, ọ̀gá àìṣe àìrò ọ̀rọ̀ wọn. kó wà ẹ kúrò lọ́nà. ọ̀gá ẹ̀yọ̀ ah. náà kọjú. kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tani bèbè tí o bá tún pè mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ sí mo á tún ọdẹ bàbá tẹ́tí sáré ògiri kúrò lọ́nà fún mi. kí ló ṣe kúrò lọ́nà. àyè kò rí ọ̀gá wọn ní kí n máa gbé lọ sàbí sí pọ́ọ̀sì fún rẹ̀ kí n máa gbé ẹrù wọn lọ síta. nǹkan tí mo ṣe kò yín nìyẹn. bàbá náà tẹ̀ bá rí bí madam ṣe para ya pẹ́rẹ́pẹ́rẹ́ gbogbo. báyìí burúkú sọ̀rọ̀ jáde mo pè sọ̀rọ̀ ni ó ti bàjẹ́ báyìí gbóná ó rí kẹlẹ̀tẹ̀kẹlẹ̀tẹ̀ bí ẹlẹ́dẹ̀ odò ọ̀dẹ̀ mo pè sọ̀rọ̀ ni. ẹ káàbọ̀ nǹkan tí mo ṣe pè é nìyẹn. orí ẹ ti gbọ́ wọ́n mo ní kòkó síta ṣé èmi kọ́ ni mo bẹ sọ̀rọ̀. mo mọ̀ pé ẹyẹ ẹ mo kú ọ̀pá náà. ta ló ní kò lójọ́ ta sọ pé kó máa lójọ́ mo ní kò gbẹ́ gbẹ́ mi síta fún mi. stop over ni mo ní. ṣé ọ̀rẹ́ mi lórí dùn mí. mami ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkòkò ní rárá torí pé ẹ̀ lè dá sí. ṣé pàpọ̀ bẹ̀rù mọ́ màá rí jà. will you shut up oh. gbẹ̀rẹ̀ sọ̀hún àìwò màmá ọ̀rọ̀ kó short up kọ́ ẹ màmá mo jẹ ìyá rírì kí ló dé mo jẹ ìyá láti nàìjíríà wọ́n ṣe mẹ́rin díẹ̀ ló kù kọ́pọ̀ mi túká lọ́wọ́ yín lọ́wọ́ lọ́wọ́ kọ̀ṣù kan padà kòkòrò kan dún ká ká ká ìgbà tí mo ń jẹ kòkòrò ká ká ká. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ayé ò ní bàjẹ́ ṣòtúbọ just take it easy bimbo o ní kí n má dà sọ́rọ̀ tó wà ní àbí. ẹ lè dá sí màmí ẹ lè dá sí. ok kí ló ṣẹlẹ̀. Maybe you should just introduce sex toys to your husband. Sex toy? Yes. Bó ṣe wà ṣóbi èmi ní ti tèmi tèmi àti ọkọ mi jọ ń lò. Kò dẹ̀ sí yẹn tó fẹ́ ó fẹ́ ṣàníyàn àbò fẹ́ rà. So just kàn mú ìtò bá wọn ẹ̀ ń bẹ̀ èmi á mú ẹ débi tó ti máa rà. Ẹ bọ̀ báwo ni mo ṣe máa sọ fọkọ mi pé ká máa lo sex toy? Kí ló tó lè sọ fún un? Ó kàn máa mú bó ṣe máa gradually bó ṣe máa introduce ẹ sí sex life yẹn ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ìlò fún yẹn mi náà máa ń lò dáadáa tọkọ mi mọ̀ ń pa ẹ̀ gbọ̀ngbà tó yá ọkọ mi gan ṣe bẹ́tà lórí bed so mo prefer òun gan ju sex toy lọ́sìn but at least for the start. Yeah. <laughs> mo dáràn mo dáràn kí lélẹ́yìí. kí ló jọ lójú ẹ. kí lélẹ́yìí kí ló fi lè kí ni. are you are you stupid are you normal are you normal kí ló nǹkan kí lélẹ́yìí ṣe lọ́wọ́ ẹ. ṣé o mọ̀ ṣó fẹ́ sọ pé o mọ̀ nǹkan tó jẹ́ ni. are you normal ah i'm on the i'm on the bed with you the same bed with you mo rẹ̀ to, to, to, to, to the same likeness pẹ̀lú pẹ̀lú nǹkan tí mo ní kí ló pẹ́ lẹ́yìn. kí wàá dé tó ń tẹ̀ kẹ́ pásánà. mo kí o Ah, kí ló jọ lójú ẹ kí náà máa fi ń ṣe. Ah, mi nǹkan tí mo ní. kí ló ní how many minutes náà ló ń ṣe two minutes ah, mo dẹ̀ gbé lè wá kó lè máa support ẹ because ó ti sú mi. ó lè máa support mi ó kẹta ló máa máa lò mo máa máa kíbọ̀ ẹ lára ni àbí wọ́n máa kíbọ̀ mi lára. má worry má kọ ẹ. mo rò are you normal tó gbádùn sa? bíbí bo. stop that get get get get the fuck what is this one ṣé ìwọ náà wò náà wọ́n fi ilẹ̀ ní. <laughs> Ah, mo dáràn mo máa dáràn kẹ́. okay what is this called. okay don't worry it's still dey come. okay ṣé o máa ìlẹ̀mọ́ mi níbí ni wàá wá gorí ẹ̀. Mr and Mrs George ìgbà wo nílé máa sinmi bẹ́ ṣe ń gbùwà yín ló ń dogun sẹ́yìn abáǹbá mi ò gbọ́dọ̀ fura sí ilé aláyọ̀ ìgbà kan bí ló kún fún kìkìdá ogun ẹ̀yin lẹ ò sí àwọn èèyàn ń wò o. kí ni gbogbo ilé yìí ah, i don't like it má fọwọ́ kàn mí ah stop it mi ò láìkẹ́ ọwọ́ ẹ ní mi lára ah, inú kitchen la wà náà tí kojú bá wọlé ńkọ́. what's that kí ló kan kojú pẹ̀lú life wa. wọ́n ah, ah. fi ọwọ́ kàn mí ọwọ́ ẹ ní mi lára. kí ló fà kanra gírí. wẹ̀dọ̀ wẹ̀dọ̀ wẹ̀dọ̀ wẹ̀dọ̀ ẹ̀yàn bá wẹ̀dọ̀ irun. Eh, eh, eh, olórí burúkú ni ẹ. ẹ má bínú madam gba tí mo ti nu faranda rọ tí mo ti scrub well mo dẹ̀ parí sínú ìṣètò ìrún mo gbà tọ́rọ̀ yẹn tẹ́ tí o ṣe mo stop ló jẹ́ kí n tó mi mọ ọmọ tó jìnrìn dé mi mọ ọmọ tí mo wá wá kéṣin nípa. ọjọ́ tó wá bínú ọ̀gá. orí ẹ ti burú wo bí orí ẹ ó ti burú olóṣì ó wá parí abọ́ tí mo fọ̀ olóṣì ìwọ náà ló yẹ kó kún fọ̀ tẹ́lẹ̀ mo kàn ní kí n yẹ̀ bù ẹ. èmi náà mo fẹ́ fọ àmà fọ. kí ni. ẹni kí wọ́n fà bọ́ọ̀lù. kí ló ń wò mi ò rí nǹkan kan ah. bàbá yẹ fẹ bàjẹ́ ni mi ò rí ojú ti fọ́ owó mi ojú mi ti fọ́ mi ti wá. ojú ẹ gbọ́dọ̀ fọ́ ni mi ò rí rárá o ò rí mi mọ́ bọ̀dẹ̀ wa o ò ní rí mi náà ojú ẹ ṣe máa fọ́ nìyẹn wọ́ wọ́ madam da olóṣì ojú ẹ ṣe gbọ́dọ̀ fọ́ nìyẹn o ẹyin da bó ṣe gbọ́dọ̀ wà ní. èmi kan gbóhùn yín ni o èmi ò rí ẹ ti lọ. <laughs> wo madam wo ṣe pọ́n bí ọ̀lẹ́ àwẹ̀ ká ṣàṣàṣàṣà àwọn arákùnrin máa gọra yé o kó lọ jẹ́ màdámù yìí lọ bọ́ sí mi lọ́wọ́ ní bá kọ́kọ́ mú màdámù bá jí mo yà màdámù ìgbà tí yẹn yà tí yẹn yà láìnà ní búrẹ́dì tí bá gbẹ̀rù ní màdámù bá ti orúkú máa bàjẹ́ màdámù jẹ́ ni arákùnrin àmà sọ excuse me kí ló kàn mí sí máa pa màdámù dànù máa bàjẹ́ gbogbo placenta máa já dànù mọ́nú wọ́nbùlọ́ màrún màrún kò rọrùn ó kàn mí kàrà kọ. ọlọ́run ni ẹni fàgbòrò àfàgbò dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè yòó tó bá jábọ́ àtàbálẹ̀ àtàbùkù wàhálà jókòó sílẹ̀ jẹ́jẹ́ ènìyàn ló ń fa wàhálà Mr and Mrs George, ti tọ́ ìgbà wo nílé máa sinmi kò máa ṣe ń wáyé ló ń dogun sí ẹ̀yà bàbá lọ́pọ̀lọpọ̀ wá sí i. Sleep well. Yes. Hello. Just stay there. I'll catch up with you. All right. Okay. i sure. Mm. Baby. Yeah. Do you want to use the bath or you want to pay? Mm, I am gonna pee then. I'll use the bath. You o fẹ́ ṣe come bí báyìí? No, no, no, no, no. Mo ò ṣe nǹkan Take your time. Don't worry. All right, that's fine. Talo ma máa wí fún wọn ta ló máa bá wọn dá sí i ta ló máa o pé kán ṣera wọn lọ́kàn ìjà ò dáa nílé aláyọ̀ o. òun oníràn kó tutù máa mú ìyẹn dé wọ́n o. ọlọ́ńdọkùnrin àtòbìnrin kájọ máa gbé pọ̀ nìkan ni ká má bá fura síra wa. ẹni bá wà lọ́lẹ̀ la. mo sọ pé ọkọ mi ṣe ṣìnà èmi rò ní pé kí n fi sílẹ̀ pọ́kùnrin ò ṣe ṣọ́ ọkọ mi save number kan pẹ̀lú mm. akim ó fi big letter save kan ó fi small letter save kan mm. akim yẹn máa pè ìgbà míì á gbé ìgbà míì kò ní gbé aná ni mo ṣẹ̀ṣẹ̀ get wípé ọkọ mi o mm. akim kan obìnrin ló fi save ẹ̀ ah. akim kejì ọkùnrin ni ìyẹn tó jẹ́ ọ̀rẹ́ mm-hmm. ẹ wo mo ti wá gẹẹti ẹni yẹn gangan báyìí mo ti mọ lédi yẹn ibẹ̀ ni mo dẹ̀ ń lọ báyìí torí ẹ̀ ni mo ṣe wá báyìí ẹ tètè wọlé kílẹ fẹ́ mú kẹjẹ ká máa lọ. kò yé mi lọ síbò sísá iléeṣẹ́ ẹ̀gbọ́n kan tí mo sọ àní ọkọ mi ṣe ṣìnà pẹ̀lú obìnrin kan múdẹ tí mobìnrin yẹn. ṣé ń sọ bọ̀ bó ṣe ń tó bọ̀ mo gbọ́ small letter big letter mo yóò yé mi dé gbogbo bẹ̀yẹ bọ̀ ibi tí ò ti yé mi ni ibi tó ti dàrú mọ́ lójú ni ibi kájáká ló ń bò là ń lọ. fílù ká mú bẹ́ẹ̀ ni kéde tẹ̀lé mi lẹ́mọ̀ pé mi nìkan anything can happen ẹ tẹ̀lé mi débẹ̀. bí n bọ̀. ẹ kí ni tèmi bẹ́ẹ̀ ọkọ ẹ wà nílé obìnrin ó fẹ́ lọ ka mọ́ bẹ́ẹ̀ kí ni ti tèmi bẹ́ẹ̀ báwo ni mo ṣe máa tẹ̀lé ọ lọ síbẹ̀ ẹ kí tẹ̀lé ọ lọ sí ọ̀dọ̀ ọkọ ẹ tó wà lọ́dọ̀ àlè so tẹ bá débẹ̀ ká lọ bàbẹ̀ jẹ́ àbí kọ́ ẹrù ẹ síta kọ́ dèmi ni mo sìn ẹ́ dọ́dọ̀ ọkọ ẹ̀rí bí kò dẹ́ mi ò lè lé ẹkọ́ lé ọkọ̀ náà ilé ọkọ̀ tèmi lèmi náà wà báyìí èmi ò lè lọ síbi kankan tó bá fẹ́ lọ dá lọ on your own it's a family issue why tó fẹ́ fi involve me now pé kí n tẹ̀lé ẹ lọ sí irun kan bẹ́ẹ̀ yẹn. Ah, eh, bọ̀ sísá Elaine ẹ̀yin hmm? náà ni mo ṣáà máa ń sọ gbogbo nǹkan tó ń ṣe. ẹ ìgbà tó wá ń sọ fún mi ṣíwájú kí n lọ tẹ̀lé ẹ ká lọ kẹ́rù kò lè ọkọ̀ bíbà tó pé mi fẹ́ lé ẹ kó lè ọkọ̀ ṣèbí ọkọ̀ tèmi lèmi wà yìí kémi tẹ̀lé ẹ so ẹ ní tẹ̀lé mi lọ lẹ́ ń sọ yẹn kò sí wàhálà máa dá lọ fúnra. Mr and Mrs George ìgbà wo nílé máa sinmi bẹ́ ṣe ń gbùwà yín ló ń dogun sẹ́rin àbámbá mi àwọn gbọ́dọ̀ fura sí. ẹ káàsán ẹ Susan ni mo béèrè. láti bo. Ah, ah, ṣé ẹ mọ̀ mi ni mi ò ṣẹ̀ṣẹ̀ máa wá síbí báyìí ọ̀rẹ́ mi ni. ẹ má bínú èmi ṣe èrè tún mi ṣe sí ibà lánàá ni. o oh, àbájọ ẹ mẹjọ ọ̀nkú tó ní jíìpù tí ó wà ń ta yẹn ẹjọ ṣán ti débi. ah wọ́n ti dé wọ́n wà pẹ̀lú Susan ní rúùmù bíbá ni. ok ẹ ṣe. ẹ wọlé kan lẹ. ẹ ṣe gan. ẹnu sáwọn gbòògbò àdìgbò ọjọ. ẹ pẹ̀lẹ́ o ṣáájé wa báyọ̀. báyọ̀ báyọ̀. bímbọ́. Bimbo! Um, uh, hello, Wilson. mi sọ fún kó wọlé kó kó gbẹrù ẹ kó dẹ̀ máa lọ nítorí pé ó ti tán láàrin mi àti ẹ. tó bá lè máa sọ fún mi pé kí n kó kúrò jáde nínú ilé. nínú ilé mi èmi ni mo lè nínà. ok o lè kúrò nínú ilé àbí kò sí problem máa kó jáde fún ẹ. ní sùúrù tí ẹ ní sùúrù gbogbo ah, máa ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀ bí epo gbóná nìyẹn ó ti jọ ẹni tó máa jọ máa yọ ní fún máa yọ ní fún agídí náà ni jẹ́ kí n wọlé kí lọ bá mo ṣùgbọ́n kí wọn náà ò dúrà kò lẹ́nu ọ̀rọ̀ rárá ṣùgbọ́n kò lẹ́nu ọ̀rọ̀ jẹ́ kí n wọlé lọ bá náà ṣojú náà gbọ́dọ̀ bí ọ̀pọ̀lẹ́ tọ́tẹ̀ mọ̀ rẹ̀ ṣùgbọ́n kọ́lọ́ tẹ̀sẹ̀ lẹ́nu bọ̀. ní sùúrù o bí ìbọ̀. ẹ káàárọ̀. lórí ìwọ òkú pé ẹlẹ́dẹ̀ odò. Ah, aṣọ òògùn rárá òògùn rárá bó ti wù kó mọ òòkọ̀ tiẹ̀ gbọ́n òògbọ́n kankan o ẹjọ́ sọ fún mi ó fẹ́ kẹ́rù gbọ́n ilé ọkọ Eh, tó bá kẹ́rù ẹ̀ kúrò nílé ọkọ ibo ló fẹ́ kú lọ́nà dàbí lóhùn òkè wọ́n ti ń tọ̀ ẹ̀ wọ́n lo fine you sexy àbí eh, ó ti rò pé èèyàn kan wà tó bá gbé ẹ sílé tó bá kúrò mi kò sí ẹni fẹ́ gbé ẹ sílé ìwé after one after two pàápàá kánú kò ṣe miscarriage tó ní joshua mọ́tò ti invest sínú marriage ṣá. bò mú mi. Ah! kí ló ń tú fóònù ọ̀pọ̀ ẹ̀ kiri fún gan pàápàá ẹ́ eh? ó ní wàhálà o bí ṣe ń wọ ẹ̀yìn wàá ti ní hypertension mọ́mí kí lẹ́ ń ṣe àti sọ fún mi ẹ ń support ẹ nìyẹn náà ẹ ń sọ fún mi pé nǹkan tó ṣe yẹn dáa nìyẹn. èmi ò sọ pé nǹkan tó ṣe dáa o ṣùgbọ́n ọkùnrin ni wọ́n ayé táwọn ọkùnrin wá nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ṣùgbọ́n nǹkan tó ṣe kókó jù nínú ìgbéyàwó tọ́pẹ́ bá ti ń tọ́jú ẹ̀ tó tọ́jú àwọn ẹ̀ tínú ẹ̀ ń dùn tí ò lù ẹ́ tí ò febi pa ẹ́ tí ò gbóbìnrin wá ka ẹ mọ́nu lé ọ̀ọ́ tó bá tún wá nǹkan mi lẹ́yìn yẹn àyànjú náà ni wá lásán lè rò kí mo ṣèwà lè bàbá ẹ̀ ni ṣó mọ iye àlè tí bàbá ẹ̀ ní ṣá tí mo káwọn mú ni o red handed dadi ẹ dadi ẹ wù ẹ wo ìwà tàbí rẹ ṣáà kì í ṣọmọ kékeré ìjọ tèmi àti bàbá ẹ ti wà tàtijọ́ ń gbé tàtijọ́ wà ní lọ́kọláyà ṣé mo kárùn mi kúrò nílé ọkọ mi rí ẹ nítorí pọkọ mi ni kò dẹ̀ sí obìnrin kankan tó lè ṣí mi nídìí nílé ọkọ mi àrà tó ń kó fara ẹ̀ dá ṣìnà tó ń kó fara ẹ̀ ṣe gbogbo tó bá ṣàdìjì kọ́ ṣàdìmáṣe níta tó bá ti gbéra wọn bá mi nínú ilé kí ni fẹ́ dára mi láàmú fún mo mọ̀ kó tó bá ti ṣe ogbóra dáradára ẹ̀ lọ́tán tó bá tún dé ọ̀dọ̀ mi ló tó yẹ máa fa bọ̀ sí kí ló tó kù. wo ala wọn bá ṣe ń bẹ̀ra wa tá a bá ti bẹ̀ra wa tán tó bá ti jà tí mo ti bínú tán tí mo kí fún tán báyà àtúmórí ara wa wọlé àtúbẹ̀ra wa kò sẹ́ni tó máa bá a gbọ́ sí ẹ̀yin ọmọ kan ṣe gbọ́ rí bí yàn ṣe ń gbélé ọkọ nìyẹn ọkọ mi tí bá ń gbẹ̀mí ara mi gbóná bó ṣe ń gbẹ̀mí ara ìgbóná yìí má ti tẹ́rín ah, àbúrò kí bírèdà ń bọ̀tà ní márìjì. ọ̀gá mo kí yín ẹ kú dédé wò ẹ wo ọ̀rọ̀ yóò ju ẹnu mi lọ ṣùgbọ́n ìfẹ́ ni mo fẹ́ fi sọ gbàró ti di pé ẹ̀yìn mẹ́ta rẹ̀ kọ́ wà rẹ̀ wọ́n ti di táàtì yín màmá ti rọ́wọ́ ọ̀run rẹ̀ bí òjò àgbàdo àbúrò náà wà rọ̀hún ọmọ ẹ̀ wà rọ̀hún kẹjọ kẹ́yìn gangan wọ ọbẹ̀ kó tó di pé wọ́n sísìn yín wọ́n á pa yín mọ́ súyà tẹ̀yìn bíi búrẹ́dì pẹ̀rẹ̀ bàbá ikú ní street ẹjọ́ torí ọ̀rọ̀ ah, èmi náà ń wọ̀ rẹ̀ lọ me kàn sọ̀rọ̀ ìwọ wa kú wa ìtọ́jú bá dẹ̀ ti rí òun lójú ìtọ́jú bá dẹ̀ ti wá lójú máa rí tó ti gbọ́ so kó kó ẹrù ẹ báyìí báyìí báyìí kó tẹ̀lé mi kó àwọn ẹrù ẹ tó kù kí ló kù kí ló kù tó fẹ́ kó kó kó tẹ̀lé mi báyìí sí mo lọ sínú yàrá junior nurse bàbá kọ́wọ́ ẹrù ẹ you are leaving this house you are dúró. kó kó ẹrù kẹ. bẹ́ẹ̀ kókó ẹrù ẹ ní ẹrù ẹ tó kú kókó kúrò nílé yìí. wọ́n lè ṣe máa ní kókó ẹrù á ní mo ní kẹ́ bá mi bẹ̀yàn ṣe nítorí ẹ̀ ni mo ṣe pè yín. mímọ mímọ kí mímọ kí wà burúkú báyìí ló wu mímọ kó tó yìí mímọ kó ṣe ló máa máa tún ìtàn wọn mi tó tó yìí náà. o lè fi iyán ilé kó ló máa jẹ́ kiri ìta it's wrong you don't do that. kó lọ gbé junior àwọn kó ẹrù junior èmi á gbé junior tẹ̀lé lẹ́yìn bílẹ̀ kò lọ. kó junior kébì máa gbé junior tẹ̀lé lẹ́yìn. ẹ̀yin náà máa gbé junior tẹ̀lé. bẹ́ẹ̀ni. ẹ kí lẹ wá ṣe ń bí tẹ́lẹ̀ mo wá bẹ̀ mo wá bá ẹ báyìí bẹ̀bẹ̀ tẹ́lẹ̀ níbọ̀ bí mo kó ti ṣọmọ mi níṣekúṣe náà no no no. ilé máa sinmi ọ̀rẹ́ mi wà yín ló sẹ́yìn àbámbá mi àwọn. ká má fura sí ṣínà ilé aláyọ̀ ìgbà kan bí ló kọ́ ìkìlá ogun. ọkùnrin ẹ̀yìn lẹ̀ ó fura sí àṣàṣàṣàṣà ni ojú kòkòrò. lẹ̀ tí ò fáyà láyà ó rọ́jú èrè ọlọ́run ni ẹni fàgbòrò àfàgò dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè yòó tó bá jábọ́ pátábálẹ̀ àtàbùkù wàhálà jókòó sílẹ̀ jẹ́jẹ́ ènìyàn ló ń fa wàhálà ó. Mr and Mrs Justice ti tọ́. ìgbà wo nílé máa sinmi kò máa ṣe ń wáyé ló ń gbógun sí ẹ̀yà bàbá lọ́gbọ́dọ̀ tó bá sí iléyà lẹ́yọ̀ ìgbà kan bí apá ah, kìkìdá ah. o kìkìdá ìyọ́mẹ́yìn rẹ̀ o fún ọ fúnra ní àìnítẹ́lọ́mù wa ìṣòtítọ́ bàtà ẹ̀gbọ́rọ̀ ẹni yé ṣóun máa lóun fògùn sílé aláyọ̀ ló ikú ń dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́kú ẹnìkan ló máa rẹ̀ nínú wọn o kó máa já sí jìjà ò fẹ́ ni mr mrs george. ìgbàwo nílé máa sinmi ẹja bí wọn o ẹja bí wọn o fúra ilé aláyọ̀ ìgbà kan bí ìgbà kan rè é ogun ìgbà kan rè é ilẹ̀ ò fúra sí àwọn èèyàn wo yìí o ah. ilẹ̀ ò fúra sí. pẹ̀lẹ́ <laughs> ah. ọ̀gá ẹ ṣá numero yín ring o àgbé káràn àgbé correct. ọ̀gá àgbé káràn ṣì ń ring o. kí ló tí ọmọkùnrin ní ìṣòro ṣé mo pọ oníṣòro ṣá o rude gan o ṣé rudeness ó kọ́ flat sí ẹ lára ni jọ kí n tiẹ̀ pẹ̀lú fóònù ring àbí kò ring tágbéká mi bá ring tí mi ò bá gbé kí ló kún ẹ̀ ń bẹ̀ ṣeṣẹ́ tó gbà nìyẹn ni ṣe tí fún mi drop the tea and get out. yes sir kò ríǹgì mọ́ èmi ni mo ń ríǹgì get out jọ. really. o dẹ̀ pí kọlẹ̀. no more worry jàre mama attend tell you later. but tó bá busy báyìí náà o ṣẹ̀ṣẹ̀ kí n pick up. baby what i'm doing is more of calculation so i need concentration else i'm gonna miss it so i will pick the call tí mo bá ṣe nǹkan tí mo ń ṣe tán what's the big deal ń bẹ. torí ẹ̀ náà ló ṣe ń fi sí silent tó fẹ́ dojú fóònù bolẹ̀. Ah, kí ló dé tó ń ṣe báyìí. báwo mo ṣe ń ṣe obìnrin ló tún pè yẹn o ó tún ti bẹ̀rẹ̀ ìlú pẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ ìrìn òṣìṣẹ́ ìwà ṣìnà yẹn kò ṣá lè kúrò lára ẹ̀ ṣá. ọlọ́pàá ìwò ń tèpè kí la gbé kí lójú kí ló fẹ́ pè é sìn. kí ló fẹ́ pè ókè tó bá jẹ́ pé obìnrin ni ó pè é yẹn kò ní dá fún ẹ. Ah. kí ló ń ṣe pé fún sí. ẹ ṣe bó sọ pé ò ṣe ṣìnà ẹ̀hún náà ni mo ṣe ń sọ pé tó bá jẹ́ pé òwò obìnrin kọ́ ló pè ẹ o kò ní dá fún ẹ sórí ah! ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé èmi àti ẹ̀kọ́ máa jọ sùn sórí bẹ́ẹ̀dì báyìí màá dẹ̀ mú ọbẹ̀ màá dẹ̀ fi gbọ́ ẹ̀ pa. Ah tó tó tó tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ mo tẹ̀ wá sí ìsìn fóònù mo máa rẹ̀ gan. ṣé o bẹ̀rẹ̀ ṣé o bẹ̀rẹ̀ kankan ṣe é ni kí ló you want to be going through my phone right wo lo ní láti go through phone mi right wo lo ní láti go through phone mi mi ò ní right láti go through. ẹhẹ so. eléyìí mo fẹ́ wo ẹni tó ń pè. o oh, tó bẹ gbé fóònù sílẹ̀ fún mi tàbí. ṣùgbọ́n fóònù tí mo máa fọ́ mọ́lẹ̀ tó máa fọ́ dà. wọ́n bí ẹ dá wàá fọ́ fóònù mọ́lẹ̀. wọ́n bí mi dá. wàá fọ́ fọ́ fóònù àbí lórí burúkú ni ẹni ṣé mo pè síbi báyìí kí ló kọ. kò ní dá fún un kò ní dá kò ní dá fún ẹ mo pè síbi ni wọ́ máa pa ẹ lẹ́nu kí ló kọ nínú ọ̀rọ̀ kí wọ́n pè síbi báyìí ni àbí wèrè ni bọ̀bọ́ yìí ni. tí tí mo fẹ́ mu kí ló tó ta tí gbóná sẹ́ni ẹlẹ́ni lára. ok ah, ọlọ́run ju ẹ kó ti tán nínú ẹ tó bá yẹ kó ti tàn tó báyìí máa dà. Ah, ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, wo bó dúró náà torí fóònù ló ṣe jáde pẹ̀lú ọṣẹ lórí ẹ̀. òun expect kọ́ọ̀lù ní jàre kọ́ọ̀lù yẹn dẹ̀ lè ti lọ wọlé kí n má mọ̀ mo ṣe fẹ́ mú wọlé. ẹ bò ó máa expect kọ́ náà tẹ́lẹ̀ tí mo dẹ̀ máa mú wá fún ẹ so kí ló dé kí ló kí ló ṣẹlẹ̀. ọmọ àkọ́kọ́ send email so ó possible kan ti lọ send email yẹn gan sí kí. ẹ o lè mú fóònù yẹn wọlé. send email o ok òun kọ́ òun ṣe mail tuntun ẹ̀. nǹkan tí ẹ ló máa ń ṣe pé kínní. nǹkan tí wá ń ṣẹlẹ̀ sí ẹ báyìí. gbà gbà gbà. ẹ ẹ. tó bá ti rí ìjọba máa kí ẹ àgbo nǹkan tó máa ṣe fún yín. ṣọ́ọ̀bù fún yóò ti yàwó báyìí. wàhálà ojoojúmọ́ ló kúnlẹ̀ wọn wàhálà ìgbà gbogbo ni wọ́n ń falẹ̀ ń sẹ́ o. báyọ̀. mr and mrs. báyọ̀. ó yá bó sítámbì kó wá fi pásíwọ̀dù sí i password sí kí nìyẹn. fi password sí fún yìí. kí ló fẹ́ ṣe fẹ́ play game ni. mi ò play game kí ló ń wá ìdí. òun wá ìṣù o nísinsìnyí o ti sáré password fún kí ló dé ṣógun láyé ni. ó yá open ẹ. sílẹ̀ tí mo bá ṣe tán màá open ẹ̀ màá open ẹ̀ tí mo bá ṣe bájọ òfin ni òlẹ́rìí wáyé ló ń gbógun sẹ́yìn abáǹbá mi ká má fura sí ṣe. ẹ kàn ń pariwo Bímbọ́ látàárọ̀ àti ẹni kí ló dé ẹ má pariwo mi. ṣé mi ò rọra ni ṣé mi ò rọra ni àti ẹni ṣé mi ò rọra ni. ò rọra Bímbọ́ ò rọra. òkè ẹ má bẹ̀rẹ̀. alọ́pàtì ló ń tó yẹ ká sùn bẹ̀ ó tún pé dandan ní ká máa bọ̀ lẹ́nìí òun sáré wọn mọ́tò bíi eléyìí ṣé ìgbà tó bá pa mí ni. tẹ̀lé kí lẹ̀ ń sọ yìí alọ́kọ mi sẹ́ ọkọ mi ti máa gbóbìnrin lọ lé kí lẹ̀ ń sọ yìí ṣé fẹ́ bá tèmi jẹ́ ni àlọ́kọ́ máa ti gbóbìnrin lọlé ẹ̀sọ́ fún wọn sáré. torí ah, pé ọkọ ló fẹ́ kú báyìí. ẹ wọ ẹ fi mi lẹ jẹ kókó kan. ló fẹ́ pa mí pẹ̀lú pọ̀ fún mi lọ́sùn pé kí n gbé mọ́tò mi o ó ti gbẹ́jẹ́ kí n gbé mọ́tò mi o. ẹ má wọrí ẹ bọ́lẹ̀ àti délé yín ah, ẹ bọ́lẹ̀ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ àti ẹ̀lẹ́ àníkẹ́ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ah. mo ti bọ́lẹ̀ mo ti bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ mo sọ fún yín pọ́kọ mi ọkọ mi ti gbóbìnrin lọlé ṣe fẹ́ kó bá mi ni ṣe fẹ́ kó bá mi ni. bá mi ṣe bùtù bá mi ṣe bùtù ṣe. ẹ wọ ẹgbẹrún yìí kẹ ẹgbẹrún yìí kẹ máa lọ jàre ẹ dá mi lóhùn ẹ má kọ bá mi à kí ló dé tá à ti ń gbọ́n báyìí kí ló dé tá à ń gbọ́n báyìí à ẹ fẹ́ kí n mí sìn ẹ fẹ́ kí n kárì ẹ̀ ni àlọ́kọ́ mi ti gbẹ́yàn lọ obìnrin lọlé à. ó dàbọ̀ ó dàbọ̀ ẹ ṣé. Mr. and Mrs. George ìgbà wo nílé máa sinmi bẹ́ ṣe ń hùwà yín ló ń dógun sẹ́yìn abáǹbá mi ò fura sí ilé aláyọ̀ ìgbà kan bí lọ́kùn fún ìgbìdá ogun ẹ̀yìn ilẹ̀ ò fura sí àwọn èèyàn wo yìí o. Yeah, I get it, man. Over there. Nǹkan sáré yanjú àwọn kankan ni. Hey. wá ń lọ. oh, àwọn ọ̀rẹ́ wa kan ló ṣe beach house party you know. beach house party. olùsí yéé sorry à ń lọ Ako. Ako. kò fẹ́ jáde to ah, ah. double up ah ní pẹ́ padà káàbọ̀. no no no. no ẹ wò kò ní tẹ̀lé yín o bóyá kẹ́yìn máa dá lọ síbi tẹ́ ń lọ kàn kí. bá mi gbé <laughs> no no no no bí mo wọ́n dà ń pé understand torí àwọn tó ń ṣe um, beach house party yẹn Um, they are my junior colleague. Akim. Akim. àwọn girls yẹn wọ́n mọ̀ wá rí. Akeem jẹ́ kí n sọ̀rọ̀ náà. Akeem ṣàlàyé fún. ìwọ ò ní lè lọ ọkọ Akeem. ìyẹn tí ẹ̀kọ́ lèmi fẹ́ sọ fún lórí nǹkan tá à ń bá bọ̀ yàtọ̀ sí nǹkan kí ló dé tó ń rojọ́ báyìí. mo ń explain fún mi. explain ló lò ṣìwò. ìwọ lọ síbi kankan tẹ ẹ mọ ń kọ Akeem ẹ jọ ẹ respect ara yín kẹ rọra bọ́ sílẹ̀ kẹ máa dá lọ torí pé ọkọ mi ò tẹ̀lé yín lọ síbi kankan ẹ jọ no problem no problem jẹ. àwọn máa lọ síbi tó ń lọ kọ́ báwọn girls tó fẹ́ lọ bá. no problem jẹ no problem jẹ. ee ọkọ akim ẹ máa tẹ o. ọkọ akim ẹ ẹ má yẹ kí n rin yín fín o kí ló ṣẹlẹ̀ náà kí ló dé ṣọ́ sọ ẹ̀yìn àtọkọ mi papọ̀ ni ṣe fẹ́ balẹ̀ ayé mi jẹ́ ni kí ló dé tẹ̀ ń kọ́kọ́ mi kọkúkọ ẹ̀ fọ́kọ́ mi lọ́rùn sílẹ̀ ah, ẹ má dá lọ ẹ tún pariwo àwọn girls kan àwọn girls kan kí ló dé ẹ máa lọ o ẹ máa lọ ẹ máa lọ ẹ má kó bá mi ẹ má kó bọ́kọ mi. bébí máa lọ sókè iṣẹ́ ẹ má kó bọ́kọ mi kí ló dé ìkọ̀kọ̀ mi ìkọ̀kúkọ̀ náà. bébí má stress náà. kí ló dé ìkọ̀ ní ìkọ̀kúkọ̀ kí ló dé lọ́sọ̀ọ́sọ̀ ìyàtọ̀kọ̀ mi kọ̀ ni kí ló dé. ní ìfọkọ mi lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó wọ́n nílé ẹ má wá lé onílé káàkiri orúkọ yín náà ló fi parọ́ akíìmù obìnrin mi ò ní tó mi ní ẹ má lọ ẹ má lọ tí o mọ̀ tó gbàgbó pé ah! ẹ má pa mí kí ló ní sọ́nulé jàre má lọ má ní sọ́nulé ní sọ́nulé jàre lórí burúkú ah Akeem Akeem ó yà wèrè òun ru ẹjọ́ o níṣó níṣó níṣó òun ru ẹjọ́ Akeem. èmi ò mọ ọ ṣe kó pé normal thing tó yẹ ká sọ ni ṣé ká máa parọ́ ni. báyọ̀ báyọ̀ wo ayé yín máa bàjẹ́ lẹ́nu ni. báyọ̀ tó bá fi lè lọ báyọ̀. ọ̀fẹ́ gbẹ́ lélẹ̀ ọ̀rọ̀ gbẹ́ ìwọ náà rojọ́ òun rojọ́ burúkú òun rojọ́ burúkú mọ̀ ìwọ ló mọ̀ ṣí lẹ́kùn ṣí yálọ. báyọ̀. tẹ́ lọ́mù wa ìṣòtítọ́ àtà ẹ̀gbọ́rọ̀ ẹni yẹ ṣóun máa lóun fògùn sílé aláyọ̀ yó ikú ń dẹ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú ẹnìkan ló máa rẹ̀ nínú wọn o kó máa já síbi ìta ò fẹ́ ni. Look darling. Hey, Bimbo, look at you. Eh? How's this even possible? It's been like um four years or something. Would you hurry? Hey, wow. Me, ò tẹ̀ believe me, mo tún ever for you, rí Oh, same here. What are you doing here? Do you stay around here? Well, um, actually, you know the situation. You see our Tiangbe. you understand? I mean, things are quite hard. So, kò sí Well, um, presently I am the regional manager for you know chains of um, filling station. That's what I do for now, you know, just to get by. Mm -hmm. That's good. I searched for you, Bimbo. I searched everywhere. I mean, Bubu, social media platforms the most search for ẹ, but you were just missing in action. I mean, you were off radar. I could not even get a hold of you. Kí <laughs> I mean, you just smile, you know, kò ń smile. Eh, Bimbo, ṣé ó yẹ kó lọ bẹ́ẹ̀ hmm. No, Tom, ṣé ó love kó Eh? Àbí bẹ́ẹ̀bí kì í kọ́ ṣe máa lọ And the other day I insisted, I said, give me your number, bí kì í máa But what did you do? You said no, rárá o, I should give you mine, bí pé wàá pè. Did you call? No ṣó expect me pé kí call any? of course. mo rí ìwà àti girlfriend ẹ lọ́jọ́ yẹn now. you came with her. <laughs> girlfriend. Yeah. Girlfriend, okay. Look, look, look. That is um, that is some chapter of my life that I never want to remember again. She's as good as dead, you know. Bimbola, and I was like you. I still do, you know. nǹkan tó ń try láti sọ fún mi ń sìn pé o ní. ológìnì oníṣọ́dẹ́kun ìyẹn ṣe wọ́ oorun oníran kó tutù máa mú ìyẹn dé wọ́ ọlọ́ndọ̀kùn mi àtòbìnrin kájọ máa gbé pọ̀ nìkan ni ká má máa fura síra wa ẹni bá wà yọ lẹ́dà ohun burúkú àmọ́ yọ wọn ṣe. Mr. Mrs. George. Phone me, right? irọ́ ni o. I'm telling you mo kàn wò pé ah, ṣé bí nǹkan tó mi lélẹ̀ bí mo ṣe sọ̀rọ̀ yẹn she didn't even argue with me. ó kàn drop phone yẹn padà fún mi ó dẹ̀ sọ fún mi pé ẹ pè wọ́n o àwọn tó ń pè yín o ẹ pè wọ́n padà and she left like Bimbo to change. Bimbo, she's now very mature. I could see the level of maturity even from her delivery, which in sort of really. Is this is a woman I married? Yeah. Um, Bayo. she. Oh, feel pé um yeah fine um I know I know Bimbo very well. Mm-hmm. Bimbo the same Bimbo ló ló ṣe bó Bimbo kan náà. I'm telling you. <laughs> yeah I know I know she's mature she's she's mature she's a mature girl gbogbo nǹkan tó ń ṣe láti ìbẹ̀rẹ̀ náà ó mọ nǹkan tó ń ṣe ó dẹ̀ mature ó mọ ó mọ she's she's reasonable as well but from your own perspective um, you won't really level of maturity of yeah? Uh, but um, angle tèmi ń wò tèmi fi rí nǹkan tèmi rí mi mọ̀ bóyá o pẹ̀lú mi. yeah. um, okay ṣé pé bóyá bímbọ ti ń bóyá o ti ń rí ọkàn ta i mean bóyá o ti ń i don't know <laughs> you don't understand. nìkó ó ń yan àlè bí kéèyàn máa ṣe. Mm, kind of. and seeing another man aside me. Mm, kind of something like that. bímbọ. Yeah. bímbọlá. Yeah. Bimbola Atemi. Oh, come on, guy. Don't don't take it personal. No, no, I'm not taking it personal. I just I <laughs> like I just don't want to imagine it. I just mm. I, I don't want to think about it mi ò tiẹ̀ fẹ́ ronú lọ sí side bẹ́ẹ̀. bọ̀ mi kàn fi hàn pé um, kéèyàn máa fura hmm, kéèyàn máa fura. Ah, mi ò fẹ́ rí o fìfúralẹ̀ fìfúralẹ̀ mi ò fẹ́ rí o <laughs> mi ò fẹ́ rí o. ok ọ̀hún ṣe ọ̀hún ṣe rò báyìí bí a kò rò lọ báyìí you don't understand rò lọ báyìí kò má rò wá báyìí. mi ò fẹ́ rò lọ báyìí mi ò dẹ̀ fẹ́ rò wá báyìí mi ò tiẹ̀ fẹ́ rí rárá. No, me. I, I said I don't want to think about it at all. Ah, Bimbo. Ah, <laughs> no, wo ma mi ò fẹ́ gbọ́, mi See, kí n tó You need to be in my office tomorrow because I'm eh, um, láwọn document kan tí mo fẹ́ jẹ́ go through Go to the people mo sign it up. So, see me in the office tomorrow and let's discuss that. This one, we are done with this conversation. Ó ti tán, àti stamp I don't want to think about it. I Bimbola. <laughs> bọ̀bọ̀ mu drink ẹ̀ máa ní. olórí burúkú yẹn mẹ́ta ló máa kọ that means pé wọ́n máa ń há ìdẹ́yọ kan tó máa ń lọ ń tà lẹ́yìn ìyẹn la fi máa ní shortage of fuel láwọn stations wa but thank God And then I can assure you that if you continue this way, this way, in no time, you will get a speedy promotion. Thank you so much, sir. I'm actually only doing my job. Just go on, sir. Kò sí bí o ṣe máa promotion no, tí ò ní gba wájú àwa ìkọjá. So be a good man. Mm, you know. hey, oh yẹ can't ti repair lift yín yìí. Gbogbo Ah, sorry about the lift thing. Are you okay? Yeah, I'm fine. <laughs> Come on. So Tomiwa, meet my beautiful wife, mm -hmm. and then darling, this is the guy I told you about. Okay. Nice to meet you, sir. Huh? nice to meet you. <laughs> Oh, sorry, nice to meet you too. Great. <laughs> Are you okay? I'm, I'm okay, sir. I'm just a little bit light in there. Are you sure? Yes, sir. Oh, great. No problem. Okay, so by Monday, I will see you at the concert. I will make sure I come over. Then we'll seal every other thing. Thank you. All right. All right. All right. All right. Next one. Okay, babe. Are you ready? I'm all right. Yeah, we're set. Set? Yeah, he is. All right. Which way? <laughs> Yà Oh, mo ń tẹ̀lé. Mo wà lẹ́yìn. mi bíi K. K wáyé tí o ṣe jẹ́ ká sọ nǹkan tó fẹ́ sọ nísàlẹ̀. that is too public fún ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Tomiwa why tó ṣe ń sá fún me? sá fún mi. no mi ò sá fún ẹ Bimbo you're married now you know. I know I am married but that doesn't affect you. um, oh nítorí pé o ti mọ̀ kí mo marry sí o wá fẹ́ máa fúnra ẹni problem o ò ní any problem pẹ̀lú marriage mi now. Bimbo mo ní problem pẹ̀lú marriage look ìyà jẹ mí gidi gan kí tó bí iṣẹ́ yes I suffered now mo rí iṣẹ́ tán I mean what what sense is in it wípé ìyàwó ẹni tí mò ń ṣe fún ni mò bá sùn. I mean, that's, there's no sense in that. That is absolute madness. Like, I, I, I can't continue with this. I can't. But to me, tó mọ̀ pé bó ṣe máa ṣe lélẹ̀ kó yẹ kó kó So I started all this in the first place, huh? Yeah. Look, Bimbo, I cannot continue with this. can't do this no more. Look, people, you're a sweet person, you're amazing, you're beautiful. Yes, I mean, but if only these circumstances were different, I want to spend the rest of my life, but no, I cannot. People, it is better we put a stop to this madness before anybody gets to find out. Please, I beg in God's name, let's stop this. Ṣùgbọ́n Please. I beg you in God's name, please. Let's end this. Bimbola. ṣèbó rí ó rẹ̀ ti gbọ́n ẹ lọ́wọ́ o ṣèbó ti gbọ́n ó rẹ̀ ti já ẹ lọ́wọ́ o àṣé ogbóná ra tó bá yó ọkùnrin olójú kòkòrò ohun tó fẹ́ máa nìyó ológìnì oníṣọdẹkùn ìyẹn ṣe wọ ohun oníran kó tutù máa mú dé wọ́n o ọlọ́ndọ̀kùn mi àtòbìnrin kájọ máa gbébọ̀ nìkan ni ká má má fura síra wa ẹni bá wà yán lẹ́dà ohun burúkú á máa yan wọn ṣe Mr. Mrs. John Mr. Mrs. Mrs. George. Ah. ìgbà wo nílé máa sinmi bẹ́ẹ̀ ni wà ló ń dogun sẹ́yìn àbámbá mi ká má fura sí ṣínà ilé aláyọ̀ ìgbà kan bí ló bá kìkì dá ogun. ọkùnrin ẹ̀yìn ilẹ̀ ò fura sí. Tomiwa kí ló ṣe lójú kí ló dé ìyá ọjọ́ kẹta kẹta ò ní wọ́n ń jẹ ní tiẹ̀ ohun tó mọ̀ ọ́ jẹ́ ló fẹ́ parẹ́ ó bá mà máa ṣe é ni máa ràn máa ràn ní tiẹ̀. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Kí ni mo ṣe? Yeah! Kí ni mo ti rẹ̀ lù lọ? Mo ti rẹ̀ lù wá? yeah, Yeah! Kí ni mo ṣe? Yeah! Yeah! Yeah! Yeah! Sọ́tọ̀! Ogun kill you. Ogun kill you. Ogun kill you. Ogun kill you. Tọ́ba tún wọ. Mẹ́ta mẹ́ta lọ rẹ̀. Tọ́ba tún wọ. Yẹ kí lọ ju ọ̀bọ ìsinmi kọ̀ọ̀gá bẹ́ẹ̀ ni. Sílẹ̀ yẹ lọ ju ìsinmi kọ̀ọ̀gá bẹ́ẹ̀. Tọ́ba tún. Oh my God. Tọ́ntọ́rẹ́ náà ṣàánú mi. Kò sí anybody tí mo mọ̀ tó lè ràn mí lọ́wọ́ báyìí àṣewọ́ nìkan. Ọlọ́run bá ni mo fi bẹ̀. Ṣé wọ́n ti fi beating wọ́n ti fi balẹ̀ ayé mi jẹ́ every day three days báyìí ẹni ìwé ti bá lọ gbogbo àwọn ọmọ tá àdúgbò bẹ̀ lọ máa ń nà mí ní ayé ti pọ̀ jù orí kí mi ò lè yírùn mo lè yírùn sọ́ọ̀sùn mo lè rí sòsì ìtorí pọ̀ ti ṣẹ́ mi lọ́rùn o kò lè rí pop bẹ́ẹ̀ ni jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run ọlọ́run bá ni mo lè fi bẹ́ẹ̀ mi ò lè súnlé mi ò lè lọ́lé ìtorí pé gbogbo ibi tí mo ń lọ báyìí yà àná ni mo gbọ́ pé wọ́n wá sílé ọtí bà gbogbo ilé mi jẹ́ tó ń torí ọlọ́run ọba ni mo fi bẹ̀ ṣàṣàánú mi mo mọ̀ yẹn kọ́kọ́ lẹ́kọ̀ọ́ mi ò lè súnlé ṣàṣàánú mi ṣàánú mi jọ ṣùgbọ́n ọlọ́run ọba ni mo fi bẹ̀. ọmọ ọ̀tá ibo níbo ní báyọ̀ ti rọ ọmọ ọ̀tá. tó ń torí ọlọ́run ṣàṣàánú mi ìwọ nìkan ló lè help mi help mi jẹ́ ẹ̀ máa lọ tẹ́kí mi ò mẹ́ni tiẹ̀ ń ṣọ́ mi gan báyìí tó ń torí ọlọ́run jọ ṣùgbọ́n. ní sùúrù o. ìyá ọjọ́ kẹtakẹta ò ní wọ́n ń jẹ ní tiẹ̀ ohun tó mọ̀ ọ́ jẹ ló fẹ́ pa ẹ́ ó bá màmá ṣe é ni márùn márùn ní tiẹ̀. ṣe bẹ́ẹ̀ ni wọ́n. ológìnì oníṣọdẹkùn ìyẹn ṣe wọ́n òun oníràn kó tutù máa mú ìyẹn dé wọ́n. kí ló dé tó rán àwọn tó sí gbogbo nìkan. kí lọmọlọmọ ṣe fún ẹ tó ní kàn máa ná káàkiri èmi ni mo ṣẹ́ náà èmi ló yẹ kó fìyà jẹ. sinmi lẹ́nu what are talking about? Of course you know what I'm talking about, Bayo. Kí ló pretend pé o mọ nǹkan tí mò sọ? Shut up, what are you talking about? Ṣé torí mo dákẹ́ látọjọ́ ìmọ̀ ń wẹ̀? Ìwọ ìyàwó tèmi, ó sọ̀rọ̀ ẹ̀dájà wọ́n bẹ̀ sùn kiri ní hòtẹ́ẹ̀lì, really? Ah, ṣé kò ṣe kó sinmi fa? Wọ́n ti bẹ̀rẹ̀ sí lu o, wọ́n á lu àlùfẹ́ ẹ̀kú ni and if care is not taken tí o bá sọ ọ̀rọ̀ jura ẹ lọ tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ lálẹ́ wàá rò pé òun jápọ̀ tù yá ni. Bayo George wọn bí ẹ dá wọn tí bí ẹ just try and hit me hit me Bayo. Bayo mo fún ẹ ní twenty four hours kò fi sọ fún àwọn olórí burúkú yẹn kí wọ́n stop láti máa na ọmọ lọ́mọ or else I'm a new problem. It's a new problem already a big one that we can't even solve ourselves do you get that. If you care to know the truth if I cannot do anything to you, that guy will be the one to suffer for it. Bayo, tí o bá stop gbogbo madness right away. Baby, it's over between us. Do your worst! láyéláyé láyéláyé kò jọ pín. wo wo báyọ̀ má stress ara ẹ̀ má má worry just relax má stress ara ẹ̀. ọ̀. àjọ ni. èèyàn bá yàwó mi ó bá yàwó mi ní nǹkan pọ̀ so you expect me to fold my hand jáwọ́ ni òun náà mọ̀ pé kò sóko rẹ̀. Ah, ariwo rèé kí ló ṣẹlẹ̀ ariwo ẹ eh. eh, máa mú wọlé bọ̀ ní ọkàn fẹ́ rí wa eh, ẹ jẹ́ kó mú wá ká gbọ́ nǹkan tó máa sọ so bá ṣe ń sọ lọ owó yẹn gbọ̀ngàn ló máa ta sọ̀rọ̀ mi yẹn. Yeah. wà wọ́n ní pé ló fẹ́ rí wa. èmi ni. ẹ kí ló fẹ́ rí wa fún kí ló ṣẹlẹ̀. nǹkan kékeré ni èèyàn ló júwe yín fún mi ni mo ṣe tọ̀ yín wá. ẹ à ń gbọ́ àjúbà yìí náà lọ́kọ́ tó bá fẹ́ sọ pé yẹ káwa gbọ́ bí àkọ́tà lè yẹ̀pù ẹ fún ni bí a lè yẹ̀pù kárí àyà ọmọ sọ̀rọ̀ káwa gbọ́ ọkọ̀ tó fẹ́ sọ. nǹkan tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ dá sẹ̀rí àfihàn kan àmọ́ mi ò fẹ́ kẹ́ pa mo kàn fẹ́ kẹ́ máa bá mi lù lálùkì ẹ má pa kó má kú àmọ́ alùkì every three three days kó kàn máa báyà pàdé kó máa jìyà. three three days. ọlọ́run simple àlùpà. ilé má lọ sẹ́sọ̀ yàmà ní ẹ̀kẹ́ òun ah, wò mí ràn ni. ó subscribe sí yá nìyẹn o ìrẹ́ kéré gan náà. alaye. yes sir. and you see when there is money there's jingle and where there's jingle there's actions tí o bá ti lè so ọmọ náà ìwọ kan ṣáà máa bá gbàdúrà pé kọ́lọ́hún fún ní ẹran tó máa lè fi jẹyà yẹn <laughs> àbí kí ni mo sọ. ó máa jẹyà gan. ṣé o lè sọ wa ṣá tó lè fún wa lówó wa owó iṣẹ́ tó lè sọ fún wa. owó wa ó ráìtì o nǹkan tó mì ni pé ṣé o lè sọ bíìlì wa because ó wá máa ráàyè gan. kékeré lowó náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ok tẹ́ bá fẹ́ jẹ́ ń jọ yín lójú ẹ sáré fún mi lákàn nọ́mbà yẹn anyone nínú yín kí n sáré ṣá síbẹ̀. àdèmọ bóyá ń lọ Ọlọ́run. ẹ ariwo. ó rò pọ̀ dé ni ẹni kó máa wò kó kó máa wò bíi pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ who does that. <laughs> màá gbórí rèé o. tó bá yẹ pé mi mọ̀ pé irú nǹkan báyìí èmi ò ní bá lọ́wọ́ sí ọ ẹni tẹrú lọ bá yàn hmm. lọ bọmọ ẹ àwọn boys tẹrú lọ bá tí wọn bá lò pa hmm. kí lẹ fẹ́ máa sọ. akim don go there. ṣé mo pé ẹ̀wọ̀n lẹ fi ṣeré yẹn legally ṣé mo ṣá. akim don go there ah kí ló ń sọ. because ẹ lè máa take judgement látọwọ́ ara yín náà. okay now let me tell you something sori àwọn kan wà tó bá rán yàn sí yàn pé kọ́ lọ́ọ́ nù yàn wọ́n máa nu ẹni yẹn débi pé tó máa sọ pé wọ́n nu ẹni yìí ò ní believe the only way to fi máa mọ̀ ni pé ó kàn máa wò bí ọ̀dẹ̀ alùkì náà ń perú ẹ̀ wọ́n lùkì ni irú ìyà tí wọ́n fún nìyẹn. <laughs> ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí ọ̀rọ̀ ni irú èèyàn tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ èèyàn burúkú ni. no no no what do you mean. wọ́n ló ayé jẹ́ bẹ́ẹ̀ pẹ̀sí wáyé. wọ́n ló wọ́n ló máa mú kọ́nà. wọ́n ló máa mú kọ́nà. wọ́n ló mú kọ́nà. wọ́n ló mú kọ́nà. I go kill you. Eh? I go kill you for here. Bye. Bye now. Bye. Bye. Bye. Bye. Bye. don't care. I don't want to know, and I don't even want to understand. You don't care? Yes. He doesn't care. <laughs> Kò care rárá. Ṣé bí mi ò ṣe rí ẹ? Ṣé irú èèyàn tẹ jẹ́ gbọ̀ngàn lélẹ̀? Dùnà kí ló ṣe é tó ń pariwo? Kí ló lè tẹ wàá kílẹ̀sì báyìí náà? Kí ló ṣe yìí náà? Ah, mo rò pé understand ọ̀rọ̀ to wà lẹ́yìn èèyàn báyàwó mi ní nǹkan pọ̀ mo wá ní kán lọ lù ú eh, jọ kí náà sì ṣe fún èmi fẹ́ kàn lù kán pa ni ṣó fẹ́ gbọ́ gbogbo ibikíbi tán bá ti ń pàdé ẹ̀ báyìí wọ́n máa máa lù ú ni ṣó lóun ò ni màá kọ́ lọ́gbọ́n màá kọ́ lẹ́kọ̀ọ́. Mm-hmm. wọ́n máa nà ni o wọ́n máa nà ni. irú yẹn. tí wọ́n bá pa bọ́ yẹn wà ẹ̀wọ̀n jọ̀bọ̀ lọ hmm. òótọ́ lòun sọ fún ẹ àti pé ìbíyàwó ẹ ti sọ pé kẹfì kí ni wàhálà ẹ wo threatening lásán ni gbogbo yẹn kò wọn threatening ni yeah threatening lásán ni gbogbo yẹn náà òun ṣe ń lò gbójú ògbójú ló lò ó. èmi ló ń èmi ló ń threatening jọ́n torí ọlọ́run then they divorce for naija. <laughs> Bayo don't forget that I'm a lawyer. wọ́n gbàgbé o and ṣe mọ̀ pé nǹkan tí ìyàwó ẹ̀ sọ yìí tó bá take action tó fẹ́ take. she will never do that. Hmm. ọ̀rọ̀ tẹ́lẹ̀ ah, sọ̀rọ̀ mo ń in a legal way ni mo fi ń sọ̀rọ̀ ronú sí nǹkan tí mr lega ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà sìn tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó ń fẹ́ fúnlé lórí ìsìn kò ì látàná o. Imagine, he said thirty minutes. It's over an hour now. Do you want us to drop it and leave? No, no, no. I want it to be you. Um, I'm sure he will soon be here. Um, he comes home late on Fridays. Let's just give him five, ten minutes. He will be here. It's fine by me. It's okay. káàbọ̀ ọ̀rọ̀ yín náà là yín là ń dúró dè látàárọ̀. good day sir. what is it kí ló my name is John Chukwudi i'm a lawyer can you have this please. Take your time and go through its content, and when you are done, kindly get back to us. ojú kòkòrò máa ń bẹ nínú ọkùnrin ń bẹ nínú obìnrin ẹni fàyà tiẹ̀ tí ò fàyà láyà ó rọjú rere ọlọ́run ni ẹni fàgbòrò àfàgbò dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè yòó tó bá jábọ́ àtàbálẹ̀ àtàbùkù wàhálà jókòó sílẹ̀ jẹ́jẹ́ ènìyàn ló ń fa wàhálà o so go through it kó ṣàlàyé nǹkan tí ó bá yé mi bẹ́ fún mi. ó mọ̀ pé mo sọ fún ẹ pé kò wálé láti alẹ́ ọjọ́ yẹn now mo kàn déédéé délé I met my wife with one with one John they dropped this letter and the two of them left. àwọn boys yìí nìyẹn. really but mi ò pè wọ́n náà kí tiẹ̀ ni mo fẹ́ pè wọ́n fún. divorce letter lélẹ́yìí náà. mo rí I know. I know torí ẹ̀ mo wà interested láti ka gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ni see at this point tó bá jẹ́ pé divorce ló fẹ́ so be it I'm telling you ah dúró kí ló ṣe fún mi ṣé ó ń gbọ́ tèmi ni èmi gan ni mo ń ṣe wàhálà náà so what are we saying tó bá jẹ́ divorce ló fẹ́ kó gbà the most important thing ni kó bá mi gbé ọmọ mi ìyẹn ló ṣe kókó sí mi jẹ́ ti ẹ̀ pé mọ́mì gan sef kí n ṣàlàyé fún wọn. fún mi ní fóònù mi màá. calm down calm down ó máa ṣe sùúrù o ó ní láti ní sùúrù gidigidigidi gan ni. Báyọ̀ mo fẹ́ kó ro ọ̀rọ̀ divorce dáadáa yeah ṣó rántí wípé bàbá ìyàwó ẹ̀ sàn ni mm-hmm. ṣó dẹ̀ mọ̀ pé ní chamber wọn there is this guy um, John Chukwu whatever wọ́n jẹ́ kó yé mi pé OAU ló ti ṣetán and he was one of their best students nígbà yẹn àtìgbà tó dẹ̀ ti ń practice kò lose case kankan rí Mhm. ìgbà yẹn wá ń kọ́ ó wá ń fọ́ fún ẹ̀rù ń bà ẹ́ òbò ṣe ń gbọ̀n ẹ̀rù ń bẹ̀ jọ ṣé ìwọ ti lose case rí nígbà tó lóun ò lose case rí ṣé ìwọ ti lose case rí. that is not what i'm talking about bayo tí n bá lose case kankan rí mo lè lose eléyìí o yes remember that bàbá ìyàwó ẹ èèyàn pàtàkì ni wọ́n ní àárín ìlú wa yìí kò sí nǹkan tó náwó sí tí wọ́n mú ta ló ní tálẹ́ni tó mọ̀ báyọ̀ ta sọ pé òkè ó lè dúró fún ẹ tó gun bá dé mo dé sọ fún ẹ pé kò ṣe sùúrù òǹkà gidi borí kí ló ṣe ẹ̀ náà ah ah and you've never been a faithful husband for once. she hasn't been a faithful wife either she has never been a faithful wife. ọ̀rọ̀ tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà. I'll get you a good lawyer. From divorce ẹ̀ èmi á wà background màá máa wo nǹkan tó but I just want you to know that kò sí ọwọ́ mi I am not involved I am not involved Bio. Junior. Hmm, what about Junior? <laughs> ṣé o mọ̀ pé age tọmọ yẹn wà ẹ́ custody ìyá ẹ̀ ló ṣe máa wà. yeah máa fẹ́ kó kó rọrọ yẹn dáadáa before kó tó take decision tó fẹ́ take mo fẹ́ kó rántí pé I am your friend mi ò lè rọ́nà nílẹ̀ kí n tẹ̀ síbò rọ dáadáa nǹkan tó bá máa jọ bí àwa méjèèjì òun ni mo máa ṣe tó bá lose mo lose I am your lawyer I will always want the best for you Buy your thing. faith. ológìnì oníṣọ́dẹ́kun ìyẹn ṣe wọ́ ohun oníran kó tutù máa mú ìyẹn dé wọ́ ọlọ́ńdọkùnrin àtòbìnrin kájọ máa gbébọ̀ nìkan ni ká má má fura síra wa ẹni bá wà yọ lẹ́dà òun. Fúnbùrúkọ àmà yan wọn ṣe. Mr. Mrs. George. Mr. Mrs. George. Ah. Ìgbà wo nílé máa sinmi? Bẹ́ẹ̀ mi. Ká Ojú kòkòrò máa ń bẹ̀ nínú ọkùnrin ó nínú obìnrin. Halman, mm-hmm. really? Bimbo, you want the house, the restaurants, the furniture store, and the filling stations. Why not, Bimbo? Why? No, no, no, no, no, no, no, no, don't worry. I'll handle this myself. I'll handle it myself. Okay, like, <laughs> there's something I'm not getting here. You want, you want the house? My house? Really? This. You're just one hell of a drama queen. Trust you me. You are the drama king. Eh, What's up with ẹ ilé Yes, your house. No, her house. I kill you. Eh? That's what shit still looks like. <laughs> like a drama to me, really. What proof do you even have? Do I look like a fool to you? Yes, you are a fool. Watch this. No! Stop easy. No. Please. you have to take things easy. What you say or do here might be used against us in court. Let me do this my way. I'm sorry. Okay? I'm sorry. Excuse me. Can I? Can I have a look at the phone? Barrister Hakim, I'm convinced you know the proceedings. I'm sorry. <laughs> that phone Yeah, so um, Mr. George and um, Barrister Kim, if um, what my client requests of this divorce as stated in proposal before you cannot be met, I think the next thing to do is to go to court. Yes. And my chamber will get back to you on the date of the hearing. And if you think we can also resolve this amicably, you can call for another meeting. Court? Having said that, I think there's nothing more to do here. Wo! Má fi ojú ẹ̀ wọ́n máa kó! Má Oh, ojú ẹ̀ má fi wọ́n máa kó! Ó ti mọ̀ kankan! Ó ti mọ̀ mẹ̀mẹ̀! Fúnmọ́ kan mo sọ fún ẹ, mo sọ fún ẹ o, mo sọ fún ẹ o, mo sọ fún ẹ o. Ṣé I wish I could get a hold of that phone, I would just break it up. ìfẹ́ òótọ́ ló yẹ ká ní àwọn ọkùnrin sáyà ká má má ṣojú méjì o kó má padà wá bùrì lọ́wọ́ ni o. àtàmálẹ̀ àtàbùkù wàhálà jókòó sílẹ̀ jẹ́jẹ́ ènìyàn ló ń fa wàhálà Mr and Mrs George ìgbà wo nílé máa sinmi ẹṣẹ ìwà yìí ló ń dogun sí ẹyàn bàbá mi ọgbọdọ fúra sí ilé àdáyọ ìgbà kan bí lókùn kìkìdá ogun kìkìdá ìyọnu ẹ̀yìn rẹ ó fúra sí I èèyàn wo yìí o àìnítẹ̀lọ́mù wa ìṣòtítọ́ àtà ẹ̀gbọ́n rẹ̀ níyẹ ṣóun máa lóun fògùn sílé aláyọ̀ ló ikú dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́kú ẹnìkan ló máa rẹ̀ nínú wọn o.

òyìnbó ló ṣe ń sọ lọ́ọ̀yà mi ló sọ pé tí mi ò bá gbé nínú ilé yìí ó máa reduce chances me of getting this house in court torí ẹ̀ ni mo ṣe wà ń bí báyìí so má flatter rẹ̀ at all. òye tí ìdààmú ilé nǹkan tí mo bí ẹ you still haven't answered my question the question is what are you doing here even when you know that you are the one that wronged me. wronged you. yes ìwọ fúnra ẹ ló file fún divorce over adultery tí wọ́n gangan fúnra ẹ mọ̀ that you are the adulterer. mi ò gbọ́ ẹ. Kilo ló gbọ́n bẹ́ẹ̀ yìí ti ń dùn ẹ̀ ni. wait there's something i'm not getting is this how important this guy is to you because i am not getting it right for you to have gone to this extent for him. Do you think this issue is about the poor guy? No. Ṣé o ti sáré gbàgbé ni? ti gbàgbé gbogbo àwọn òṣì tó máa ń ṣe káàkiri tó máa máa kó obìnrin káàkiri every time ṣó ti gbàgbé pé ọ̀rọ̀ obìnrin náà ni ó ń dájà sílẹ̀ láàrin mi àti every time ó wá pe ara ẹ ní married man mo ṣó pé àwọn single guys tó wà níta gan wọn kó obìnrin tó ẹ ṣèbí torí ìranù tó ń ṣe ló ṣe kí n wọ wedding band ẹ àbí ó wá rò pé wọ nìkan ló lè cheat. but to actually think. excuse me now you've had a taste of your own medicine bro mo tún wá ń bẹ̀ pé kò fọmọ ọlọ́mọ sílẹ̀ ó o àfi tó bá lù pa do you think you can do anyhow and go scot free no mọ́mísí ló máa ń bẹ̀ mí gbogbo bó ṣe máa ń ṣòṣì tó máa ń ṣèrànù tí màá fẹ́ bẹ̀ jà mọ́mísí ló máa ní kí n fi é sílẹ̀ kí n má bẹ̀ jà bọ̀ ìsìn yẹn jòṣì ẹjọ́ orí burúkú wo ni mo tẹ̀ ń bá wàhálà ojoojúmọ́ ló kúnlẹ̀ wọn wàhálà ìgbà gbogbo ni wọ́n ń falẹ̀ ń sẹ́ Mr. and Mrs. George. Mr. and Mrs. George. Ìgbà wo nílé máa sinmi? bẹ́ ṣe ń gbùwà yín ló ń dogun sẹ́yìn àbámbá mi ò gbọ́dọ̀ fura sí ilé aláyọ̀ ìgbà kan bí ló kún fún kìkìdá ogun ẹ̀yin lẹ̀ ò fura sí àwọn èèyàn wo yín o. Mr. and Mrs. George. Mr. Mm. and Mrs. George ìgbà wo nílé máa sinmi bẹ́ ṣe ń wùwà yín ló ń dógun sẹ́yìn àbámbá mi ò gbọ́dọ̀ fura sí ilé aláyọ̀ ìgbà kan bí lọ́kùn fún kìkìdá ogun ẹ̀yìn rẹ̀ ò fura sí àwọn èèyàn. Hmm. olóògbé ni oníṣọ́dẹ́kun ṣé o ti sùn kí ló dé ah. kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí. Báyọ̀ you've really hurt me ah Bayo, o ti ṣẹ̀ mí ah o ṣẹ̀ mí gan. You hurt me too. Because you hurt me first. But Bayo, am I not good enough for you? I try to look my best for you obviously my best is not enough for you what else do you want Bayo Kilo fe, kilo fe ló fẹ́ kí n ṣe fún Bayo wò mí ṣé mi ò dá tó ni gbogbo àwọn ọmọ lórí burúkú tó ń kó káàkiri gbogbo wọn ni mo rí i kò sí tó fáìn tó mi nínú wọn èyí Bayo. hold see. Um, about the best thing that has ever happened to me. Ti The only thing tó lè jẹ́ stop ọ̀rọ̀ divorce yẹn If you promise me that no woman will take my place in your house. Then I promise. No woman will ever have your space in I also want to see Junior grow right under my care. And then we will live happy together ever after. Okay, in all, òótọ́ ló yẹ ká ní àwọn ọkùnrin sáyà wá ká má má ṣojú méjì o ó máa padà wá bùrẹ̀ lọ́wọ́ rẹ̀ o. joking for me. mo rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti mi ò understand bó ṣe ń ṣe and then mo fi pé bóyá nítorí bí mo ṣe react ní alẹ́ ọjọ́ yẹn but trust me ó ó bá mi lójijì ọlọ́run ọlọ́run tó dá mi ń gbọ́ mi ì rírí mi ì rírí látọjọ́ tí mo ti dáyé mi ì rírí mi ì fọwọ́ kan rí inú fíìmù ni mo ti máa ń rí mo máa jòyàn lójú ẹlẹ́ran ara ni mí mo wá wà pẹ̀lú ìyàwó mi lórí bẹ́ẹ̀dì èmi àtẹ̀jẹ́ fẹ́nifọ̀n mo wá fọwọ́ kan nǹkan tó jọ tèmi bọ̀ tọ́ ì ní ó dẹ̀ tún ṣàlàyé fún mi pé ẹ ṣé mi ò lè lónìí. I I'm human but I know you like it as I decide to make him not to get any another one this is me saying I am deeply sorry I don't mean to hurt you. So this is all you can get for me. No, I can get you so many other stuffs, but I, pay at this time, this really matters a lot to you. I'm sorry. It's okay. So, where are you going? I don't know. I just want to go out. Okay, um, you know what? Um, okay, let's just go up there and uh, spend a little time together, and after that, take care myself. Wherever you want to go. Okay. I'm sorry. Mr. and Mrs. George. Mr. Mm-hmm. and Mrs. George. Ìgbà wo nílé máa sinmi? Bẹ́ẹ̀ ṣe ń hùwà yín ló ń dogun sí ẹ̀rín àbámbá mi ò gbọ́dọ̀ fura sí. Ilé aláyọ̀ ìgbà kan bí lókun kìkì dá ogun. Ẹ̀yin ẹ̀ ń fura sí àwọn èèyàn ń wo yìí o. ṣe bẹ́ẹ̀ ń rí wọn. Hmm. ológin ni oníṣọ́dẹ́kun ìyẹn ṣe wọ́. òun oníran kó tutù máa mú ìyẹn dé wọ́. ọlọ́ndọkùnrin àtòbìnrin kájọ máa gbé pọ̀ nìkan ni ká má má fura síra wa ẹni bá wà yọ ohun burúkú àmọ́ yan wọn ṣe Mr. Mrs. George Mr. Mrs. George. ìgbà wo nílé máa sinmi lẹ́yìn ìwà yìí ló ń gbógun sí ẹni àbámbá mi àwọn. ká má fura sí ṣínà ilé aláyọ̀ ìgbà kan bí ló kó ìdá ogun. ọkùnrin ẹ̀yìn rẹ̀ ó fura sí àṣàṣàṣàṣà ni ojú kòkòrò ó máa ń bẹ̀rẹ̀ ń bẹ nínú obìnrin. Mm-hmm. ẹni fàyà tiẹ̀ tí ò fàyà láyà ó rọ́jú èrè ọlọ́run ni ẹni fàgbòrò àfàgò dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè yòó tó bá jábọ́ àtàbálẹ̀ àtàbùkù wàhálà jókòó sílẹ̀ yẹ̀yẹ̀ ènìyàn ló ń pa wàhálà o. Mr and Mrs George ti tọ́. Ìgbà wo nílé máa sinmi? Bá ṣe ń wù wá yín ló ń dogun sí ẹ̀yà bàbá mi ọ̀pọ̀lọ̀ fúra sí. Ilé àdáyọ̀ ìgbà kan bí àbúrò ah, ah. kìkìdá ogun. Kìkìdá ìyọ́nú ẹ̀yìn rẹ̀ ò fura sí. Àwọn èèyàn wo yìí o? Àìnítẹ́lọ́mù wa ìṣòtítọ́. Bàtà ẹ̀gbọ́n rẹ̀ níye. Ṣóun máa lóun fògùn sílé aláyọ̀ yó ikú ń dẹ dẹdẹdẹdẹ kú ẹnìkan ló máa rẹ nínú wọn o kó máa já sí.